وكل بدعة ضلالة وكل ضلالة في النار يقول الله رب العزة والجلال وربك يخلق من يشاء ويختار ما كان لهم الخيارة سبحان الله وتعالى أما يشركون أدوقفوا ولنظم الله أبتي قدر إما بلوري لودي أسكوي إليه كي سمي سوى بي أكبر àbí nǹkan kan ní a ṣe níṣẹ́ rí kan síwájú ọlọ́run tí a rírú ẹ̀ rí tẹ́lómi ò ṣerú ẹ̀ bí kí bá ṣe wípé owó ọlọ́run ká máa bẹ́ dé àsìkò yìí àwọn abẹ́lẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala ìtókùtà lò nínú ìṣẹ̀mí ayé wa kí a má lò pẹ̀lú àánú ká má lò pẹ̀lú ìtakùtà ọlọ́run ká Eh, ó ń sọ ilé ìfún wa nínú Suratul Qasas Quran chapter 28 eh, nǹkan bí fa 68 kí lọ́wọ́ bá ń bá wa sọ bí ọlọ́run ní wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar ma kana lahumul khiyaratu subhanallahi wa ta'ala amma yushrikun ọlọ́run ní ọlọ́run ọba rẹ̀ Muhammad yakhluqu ma yasha'u òun náà ló máa ń dá ẹ̀dá bó bá ṣe wù ú wáyọ̀tá bákan náà sì fún ma òun náà ni ó ní ẹ̀sà ẹ̀rí òun ló ní kí ó dẹ́dá bákan òun ló ní kó sẹ́sà láàrin àwọn ẹ̀dá tó dá makana lahumul khiyara ọlọ́run ní bẹ́yìn òsèlè dẹ́dà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀lẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀mọ́ sẹ́sà ẹ̀rí سبحان الله وتعالى أما amma yushrikun ọlọ́run ní mímọ́ ni fún èmi ọlọ́run ọba ọba tó ga kúrò nínú tí ẹ fi ń sàkẹgbẹ́ ọlọ́run fìlìkálìkì wọ́n fi lè yíkìtì yá nínú ìdẹ́ẹ̀dání bó tilẹ̀ já pé majority àwọn èèyàn tí wọ́n wá sílé ayé látọjọ́ tó ti pẹ́ tó fi di àsìkò tá a wà yìí òun náà ni wọ́n gbà wípé ìdẹ́ẹ̀dá ẹnìkan ló ní ẹ̀rí àfi ẹni ilá ṣàtàmàtún ẹni kọlílẹ̀ minal mulhidin àfàwọn díẹ̀ nínú àwọn tí ó ń ka wọn tó nǹkan nínú wọn ni wọ́n ma sọ páwọn náà ń dẹ́dà bọ́lọ̀ náà sí ń dẹ́dà ṣùgbọ́n tí ń jẹ́dà ọlọ́nìkan lónìí ẹ̀rìn gbogbo tí ń bẹ táǹfojú rí àti ìtàǹfojú rí táǹgbókọ rẹ̀ ní masiwallah tó bá ti yàtọ̀ sọ́lọ́mù kálkún bí mọ́kùlùkọ́ ti là ẹ̀dá nínú ẹ̀dá tí ọlọ́run dání sẹ́ni ọba wá dání ohun tó gbọ́dọ̀ máa dá nǹkan ó bá ti yàtọ̀ sínú ìdarí lọ́dọ̀ lọ́dọ̀ àtìpé namuru ahdul muluk al-jababira inú àwọn ọba jẹ ní pálayà nabiwa ibrahim alayhi salatu wassalam gbogbo àtàǹsọ̀rọ̀ yìí wọ́n ti irú tí النبي bí annabi musa náà tó tọ́gbọ̀fà annabi isa ta masu jesus alaihi masalatu wasalam يعني عاش نمروز مع إبراهيم عليه الصلاة والسلام نمروز زيك له النبي وإبراهيم عليه الصلاة والسلام هو لما كتنا لأنه سورة البقرة وصف إبراهيم بي أبا رتو لنك لني ددا أو أنا ددا bó náà ṣe ń dẹ́dà kò sí tí ṣe táwa náà lè ṣe àti àwa náà ń yé èèyàn a ti ń pààyàn olórí pa nàbí Ibrahim bá sọ̀rọ̀ wípé ọba tẹ́mi ń sọ fún ọlọ́ba tí ó mú oòrùn yọ ní east tí mú wọ̀ ní west ó bá dáárọ̀ ọ̀tọ̀lá kí wọn náà mú tí ẹyọ ní west kọ́ mú wọ̀ sí east ọlọ́ni fàbó ìtàlẹ́sìn káfọ́rọ̀ níjàkẹ́tẹ́ ti gbé ọmọ sí gbọ́mọlé lọ́wọ́ nù kò rí sí fọ lẹ́yìn yẹn mọ́ وذكر الأصبهاني رحمة الله عليه في كتابه المحجة wọ́n kanú àwọn tí wọ́n jáwọn àfáyẹ ní jọ́njọ́n ó ń bá kanú àwọn tí wọ́n ní rúrò rí báyẹn sọ̀rọ̀ àwọn mulhidun àwọn fírídínkà àti wọ́n gbà pé kò sọ́lọ́m níbìkan àwọn náà dédé mẹ́rin wọ́n lè kàn náà fún àwọn sọ nípa rububiyya ọlọ́run ọba fún àwọn èèyàn ni bárakùnrin yẹn ti sọ ń jọ́nà lọ́wọ́ pé kí lọ́lọ́run ṣe tóun ò lè ṣe yàgùlọ́ àná àkùlọ́ kò kàmá yàgùlọ́ ń dẹ́ẹ̀dá èmi náà lè dẹ́ẹ̀dá bó náà ṣe ń dẹ́ẹ̀dá jọba ọlọ́fà níjà wo bí ó ṣe dá tiẹ̀ ló bá ní ká lè mú àgbọn wá nígbà wá mú àgbọn dé ni wọ́n wá gé sí méjì pẹ̀lú sọ́bìlì ìgbà gé méjì ó wá kógbẹ sínú rẹ̀ ó wá sílé ẹ̀ papapọ̀ ó wá dé pa oníkan lè gbé sáàyè kan báyìí àwọn gbé sáàyè ní odidi bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan ní ló wá ní ká gbé wá nígbà wá gbé wá táwọn èèyàn pé pẹ̀lú àǹfà tó ń rẹjọ́ ń sọ̀rọ̀ ni ẹ̀rí oníkan sí àgbọn ni gbogbo wọn làwọn òbí náà bá sí onígbàbà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àríwẹ̀ kan kọ́ la kálíkì kí la fẹ́ bá nú ẹ̀jẹ̀ máa ìdè náà ni ẹ̀rì nínú tí ìrántí sọ ńgbà tá ń sọ̀tàn rẹ̀ yìí òun náà ni pé kìí ṣègbẹ́ nìkan ó wá nìkan fi ẹran tútù ẹran tútù ẹran tó ti pa tútù irú ìtawà máa ń ṣe sọ́bẹ̀ jẹ oníkan fi sínú ẹ̀kan tó sílé ẹ̀pà lẹ́yìn ọ̀sẹ̀ kan sígbà yẹn náà wá nìkan gbé wá ńgbà wọn ó gbé dé gbogbo iná lẹ́mọ tí ó wà nú ẹ̀ àwọn nìkúnú ẹ̀ bá ń kọ́ ọ́ ẹ̀rì àbí ẹbá dé nínú ẹ̀ ní níjọmú ní ẹgbàgbọ́n wá ẹbá nú ẹ̀ ọláwọn ọba ẹ̀rì so ìfẹ́ mi dá nínú ẹ̀dá ọlọ́run ọba ni kílẹ̀ rò bóyá káfà yín ó tún máa bá a sọ ọ̀rọ̀ ti tàn bọ̀tọ̀ ọ̀rọ̀ tán bí a bá jẹ́ ńlá káyì pẹ̀lú bàtú yá sọ àwọn afá tí ọlọ́run ọba fi káwa mùsùlùmí látara tẹ̀lé súnà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam anára allahu ukulahum ọlọ́mọ bá tara ìsílà káyì wọn kalẹ̀ orí wọn pé gbogbo fílọ́sọ́fà tí wọ́n bá wọn fa kàngbọ̀n lásìkò tí wọ́n fẹ̀yìn wọn balẹ̀ dẹ́dẹ́dẹ́ báyìí bẹ́ẹ̀ bá sì máa rápẹrẹ rẹ̀ ẹ máa rí látara àlè ìmọ̀ọ́mù ṣekúnà ṣekúnà ìsìlámù ibn Taymiyyah rahmatullahi alayhi gbogbo fílọ́sọ́fà ayé tí wọ́n ti wá before rẹ̀ àtàwọn tó ti ayé pẹ̀lú rẹ̀ àtàwọn tí yóò tún máa sáyé báyé òfin parẹ́ ó ṣiṣẹ́ gbogbo wọn àwọn tí wọ́n tẹ̀ láwọn ànábì ọlọ́mọ ọba ọlọ́mọ ọsọ àwọn náà lágọ̀ àbáyẹn wa béèrè lọ́dọ̀ arákùnrin ní pé àwọsàfàlùkọ́ká ṣẹ́dá rẹ̀ làwọn eléyìí ó ní bẹ́ẹ̀ ni ẹ̀dá ni wọ́n wọn ni wọ́n wa ọlọ́run ọ̀daràn ni ọ̀dẹ́gà ọ̀sìn fígọ̀ wọn mélòó lọkùnrin mélòó lóbìnrin olóhùn ọmọ nínú àwọn yóò sá lakọ yóò labo olóńgbò ò lè sọ wọn náà ti lọ dá wọn kí wọn náà ń jẹ láti gbọ́ ti wà ń mẹ́ni olóńgbò ò lè sọ ọba tó dá gbogbo àwọn èèyàn ẹ̀dá ẹ̀ ó mọ iye ń tọ́ dá ó sì máa kọ́nu wọn ó máa bo ìjẹ́ ìmú wọn náà nìyí ọwọ́ ọlọ́run ọba lọ́wà Allahu azza wa jalla yaqulu wa rabbuka yakhluqu ma yasha'u wa yaqtar kò sí orogún fọ́lọ̀ nínú ká dẹ̀dá bẹ́ẹ̀ ni ò yẹ kó sí orogún fọ́lọ́wọ́ bá fil ikhtiyar nínú sáyẹ̀sà gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá yíso pé subhanallahi wa ta'ala amma yushrikun bẹ́ẹ̀ bá sí ò bá sáyẹ̀ fún kẹsọ orogún nínú ìdẹ́dà pẹ̀lú èmi ọlọ́m ẹ má jẹ́ kí ayé ọgbà kẹ ní ikhtiyar lẹ́yìn èmi ọlọ́m wàmọ́lmọ́rúrọ́ mọ́rọ́dù wal-maqsudu bil kí ni ń ta gbàlérò pẹ̀lú ẹ̀sà òun náà ni pé nǹkan báyìí ó lóore nǹkan báyìí ọlọ́lá nǹkan báyìí àpọ́nlé báyìí ní ń bẹ fún ẹ̀dá kò lè sọ àfọba tó dá wa ọlọ́run tó dá wa nìkan náà ni tẹ́nìkan bá tún sọ yóò jẹ́ kanú àwọn ànábì ọlọ́run especially ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ló máa ń dẹ́ẹ̀dá òun náà ló sì máa ń ṣe kíni o ló máa ń sa àwọn ẹ̀dá rẹ̀ lẹ́sà á sa àwọn kan wọ́n wà special sáwọn kan àwọn kan tí wọ́n dá yàtọ̀ síta àwọn kan hakaza bọ́lọ́wọ́ bá ti ṣe lórí gbogbo ẹ̀dá ìtọ́dánù wọ̀lìfà fàdọ́lọ́lọ́hù azọ́wàjá alamakata alabadilẹ̀ hamkina bọ́lọ́wọ́ bá ti ṣe nìyẹn fáwọn orí ilẹ̀ ọgbọ́lá fún maka lórí gbogbo lúkìlú káàkiri ayé tó bá yàtọ̀ sí ìtàrí látọ̀dọ̀ imam maliki wa ma wà fápá fún minal maliki ya rahmatullahi alayhi alọ́mbá ni fọ́nù afdal min makkah táwọn gbà pé Madina lóore ju Makka lọ wọ̀sọ̀hẹ́ wọ̀rọ́jẹ́ èyí tó lálàáfíà tó sì kílẹ̀ lọ́rọ̀ tó ṣe déédéé anna Makka òní pé Makka dẹ́rìn ní jama òní bí kọ́sí kí ni o tó lóore ju gbogbo orílẹ̀ ọlọ́run ọlọ́run ló dá gbogbo ilẹ̀ tó kù wọ̀ṣọ́rafa Makka ó gbọ́lá fún Makka lórí gbogbo olúkìlù ó tàwọn tí wọ́n láwọn ò ní gba ìtìyàrú ọlọ́run ọba gan pẹ̀lú látara kìí ta àti tẹ̀gbẹ̀lẹ̀ àwọn náà lè ní kaaba tí bẹ́ẹ̀ dé India ẹ̀rí wọn ẹ̀rí náà náà sí fọ́kọ́ na káàbà tí wọ́n tí wọ́n ní ah, ah, ẹ̀yà ti rọ́ lọ síbẹ̀ ní ní gbogbo gbà ní yóò mọ búùmù economic Saudi Arabia ẹ jẹ́ náà ṣe nǹkan kan lọ́dọ̀ tiwa yìí náà táwọn yóò mọ wá wá wá ẹ̀rí orí ti àwọn ará India ló ti bẹ̀rẹ̀ orí nínú àwọn ọba Yemen ní kí yóò para fún Kaaba ṣùgbọ́n bínú Kaaba lọ́lọ́mí sọ alámsára kẹfà tẹ́ ẹ̀mọ́ ń ka nù kùránì ní kalẹ̀ ìbínú pàmì èèyàn ti wá rọ́ gìrìgìrì ń dìbà ìsinmi ọmọ ọ̀rọ̀ wá sí bí òyìn sí ti ìlú ń jẹ kọjá èrò kí ní ń jẹ kó lébé èrò náà ní kálukú bá gbalé bá bẹ́ẹ̀ lọ ilẹ̀ ọ̀fà mélòó lọ́mọ èkó ẹ́ mélòó ni so irúgìrì wá wá náà ló fà á tẹ́ fi máa sọ pé lukan lálùbáríkà rí irú ẹ̀ ni ẹ̀ ló ṣẹlẹ̀ sí Mẹ́kà Abraha tó fi lónà lè kọ́ sọ́ọ̀sì kan ó kọjá sísọ ó pe àwọn èèyàn sí àwọn èèyàn dáhùn ó tó ní jẹ̀mú iná lo gbogbo ẹ̀ wọ́n máa ṣe fírì fún àwọn èèyàn dáhùn yẹn ló wá ìbínú yẹn ló ti ló ń fẹ́ wó kàábà lọ́dún náà lọ́hùn kí la bá débi eléyìí ní gbólóhùn ọlọ́run tó ní wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar ọlọ́run ọba rẹ̀ ànábì ló ní kó dẹ́dà òun náà ló kó sa nǹkan lẹ́sà ẹ̀rí òun ló kó sa nǹkan lẹ́sà kódà tó fi lórí àwọn ànábì ọlọ́run gbogbo wọn náà wọ́n dá ṣùgbọ́n wọ́n yìí ṣe nǹkan kan náà wọ́n jura wọn lọ́run ọlọ́run ní tilka rusul faddalna ba'dahum ala ba'din èwo làá máa ṣe kì í sára ẹni sí ọlọ́run láwọn òjíṣẹ́ mi ọlọ́run ní èmi náà mo rán wọn ṣe faddalna ba'dahum ala ba'din gbogbo ọlá fáwọn kan lórí àwọn kan ẹ̀rí ngbọ́lọ́wọ́ sì dákọ̀ fún wa ní alukurani ó dákọ̀ 25 nínú wọn wọ́n pọ̀ wọ́lọ́ nìkan ló mọ iye nǹkan nínú 25 ni ọlọ́run tún yọ owó àwọn márùn sókè nínú márùn yẹn ọlọ́run tún yọ owó ẹnìkan sókè onílà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar ọlọ́run ọba ló máa ń dẹ́dà ló máa ń tẹ́sà ìwò ń kéésà ìwò ń tẹ́ fún ìwò lọ́tẹ̀ inú lè bí ní ọkàn ta ìmọ̀ wá wù ìgbòrò àwọn wà bá ní kò ní sínú ọkàn wa nígbà tá a bá gbọ́ gbólóhùn ọlọ́run ọba yẹn yẹn pé wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar wọ́n ìbọ́ ọlọ́run ọba fà that's why tó fi ní subhanallahi wa ta'ala amma yushrikun ma yushrikuna fil khalqi wa amma yushrikuna fil ikhtiyar ẹ̀dàgbò gbọ́dọ̀bọ̀ ọlọ́run wórógún dí ìdẹ́dà bẹ́ẹ̀ ní dí sẹ́sà ọlọ́run ló ní wọn sẹ́sà wàlíza ṣarọ́fà bá dalẹ̀ azmina ti alábá adilẹ̀ azmina lọ́lọ́wọ́ bá fi gbọ́lá fún àwọn àsìkò kan náà lórí àwọn àsìkò kan wàmìnira azmina ti lè nínú àwọn àsìkò tí ọlọ́wọ́n bá gbọ́lá fún jàmbá òun náà ni oṣù tí à ń retí tí ó dojúkọ wá táwa náà dojúkọ yìí abẹ́lọ́wọ́n bá Allahu subhanahu kó má sàlàyé jẹ́ kí á pàdé láyọ̀ ẹ̀rọ ẹbẹ̀ ni ó sì tó bẹ̀ tó látàrí eléyìí òun náà ni oṣù Ramadan ọlọ́wọ́n bá gbọ́lá fún ní aláṣáhìrí aṣèhóòr ọlọ́run bá specialize ẹ̀ níbi bá ọdẹ lẹ́kọ̀ọ́sọ hayes pẹ̀lú àwọn nǹkan kọ̀ọ̀kan tó fi yàtọ̀ sáwọn oṣù tó kù gbogbo ẹ̀nà làwọn mọ̀rí táwọn afọ́ ti máa ka fún wa nínú ẹ̀ náà nínú sódò alukur'an karim fi ọlọ́run sọ alukur'an kalẹ̀ ní oṣù ramadan yìí náà ni pé kur'an ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ kalẹ̀ ní oṣù ramadan náà ni gẹ́gẹ́ bí kur'an náà ti sọ pé ṣáàrù ramadan lẹ́bi ń sila fi hir kur'an hudan lin nas bayyinati min al inú oṣù Ramadan yìí náà kí wá sí Kùránì nìkan bẹ́ẹ̀ ni gbogbo òwe tọ́lọ́wọ́ bá fọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run kàtàwọ́rá lè eh, Musa wàzàbúrò lè Dawud wàlìhìnjì lè Isa wàsọ́fà Ibrahim alayhi salatu wassalam gbogbo bá fún wa sí wọn látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá gbọ́lá fún ramadan lórí àwọn oṣù tó kù bal fihi tughlaqu abwabu an-niran wa tuftahu fihi abwabu al-janna inú oṣù ramadan ẹgbẹ́ bá ti rí nọ́rọ̀ annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ní kí wọ́n sí gbogbo lẹ́kùn aljanna lẹ́ inú oṣù Ramadan wọ́n á dé àwọn èṣù tí èyàn gbádùn láti bójú tó ń tọ́lọ́ nítorí ẹ̀dá àyàn wọ́n máa ń dè wọ́n mọ́lẹ̀ o torí ẹ̀ bí ọba ń ṣe rádaràdá nínú Ramadan ìtífẹ̀ inú rẹ̀ ṣe lérí ọ̀rọ̀ ara rẹ̀ ló pọ̀ ẹ̀rọ ẹgbẹ́ táwọn èṣù tí èyàn gbádùn Nabi sallallahu alayhi wa ojú ọyẹ wa pé wọ́n á dè wọ́n mọ́lẹ̀ inú oṣù Ramadan wa fihi layla inú oṣù Ramadan nínú tọ́lọ́ aláìlátàní ìbẹnu oṣù ramadan yìí orújọ́ kan khairu min alfi shahar kama qala ta'ala fi suratul qadr ọlọ́run ló lórí ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù ti ní a máa rí bí ọgọ́rin ọdún àti bí ọdún mẹ́ta olóṣù mẹ́rin lọ́dọ̀ àwọn afá àwọn ẹlẹ́ni ọlọ́run bá fi ṣe kòńgẹ́ dáadáa lóru jọ́ni tó fara gbolẹ̀ fọlọ́run tí ó fi rìnrìn kúrin tí ó jẹjẹkújẹ tí ó fi sẹ́lọ́run wọ́n kọ sílẹ̀ fún bí ẹni sin lọ́n fún dídí kí ni ọgọ́rin ọdún àti bí ọdún mẹ́ta olóṣù lẹ́nu ọ̀ṣàrù Ramadan ayúwà lè ẹ̀kọ́ oṣù Ramadan oṣù tí ó wà special púpọ̀ lọ́dọ̀ ọlọ́ni ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ ọba tí ó dá wa ntọ́wájú ó pàtàkì púpọ̀ jù nínú ẹ̀ àbí ń táàfi sọ pé ó fi wà special táàrí irú ẹ̀ rí òun náà ni kí ọlọ́run ọba fi orígun kan nínú àwọn orígun Islam ọlọ́wọ́n bá fi sọrí ẹ̀ ẹ̀dẹ́ bá sí nínú hadith al-imam abu eré abu abdulrahman abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma lọ́n bá ní yọnu sí bá ní yọnu sí bá bẹ́ẹ̀ wọ́n nàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni buniya li islamu ala khamsin wọ́n ma islamu lórí pílà márùn wa min dimni hadhihi al-ususi wal a'madi inú àwọn kíní àwọn pílà tí anabi mention no hadith ni jama'a òun náà ni sọ́mù Ramadan ìmọ̀gbàwẹ̀ Ramadan ìnáwó rúkúnù rọ́ọ̀bì mi ní arkani ní Islam ilhams orígun kẹrin nínú àwọn orígun Islam awẹ́ ni òun náà wá ní tí ó fi wà special jù kò sí ní táǹsì nínú Ramadan táà máa ṣerú ẹ̀ síwájú káwẹ̀ ó tó dé bẹ́ẹ̀ni a sì ń gbáwẹ̀ náà síwájú kí Ramadan ó tó dé ìbáwẹ̀ ẹnu Ramadan àwẹ̀ tí ọlá pẹ̀rẹ̀ ni kí fún oṣù mẹ́yà ọ̀kànlá tó kù nínú ọdún ọlọ́run ọ̀sàwẹ̀ lọ́rùn àyàn lórí ẹnìkan bàbá ti yọ Ramadan zẹ́gbẹ́ oṣù mọ́kà ọ̀kànlá tó kù ní bọ́ọ̀ bá gbàwẹ̀ ọ̀jẹ̀bí lọ́dọ̀ ọlọ́run ẹ̀rú ẹ̀rì mọ́sẹ̀ dáadáa fúnra ètò ṣùgbọ́n ọ̀dẹ́tẹ̀ ká ní odidi oṣù mọ́kànlá gẹ́gẹ́ bí mùsùlùmí wá fi gbàwẹ̀ ṣùgbọ́n ó lè dínra rẹ̀ kù ní dáadáa ṣùgbọ́n kò túnmọ̀ sọ dẹ̀ àfi Ramadan nìkan ó nìkan ni yóò bá yàn láyé tí èèyàn ò ní àǹfààní àti lè má gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́gbọ̀n bá nù Suratul Baqara ọlọ́ni faman shahida minkum ash-shahra falyasumhu ọlọ́run lẹ́nikẹ́ni tí oṣù náà bá bá láyé kẹyà rí pẹ́ sí kí náà gbà wẹ̀ẹ́ ètè bí ọ̀pọ̀lọpọ̀ aráàlú wa àtàwọn tí wọ́n jẹ́ aláìdákàmọ̀ tó gbajúmọ̀ láwùjọ wa tí wọ́n ti máa ń tù pé bàmà ń ṣe ìdàmí nǹkan mọ̀ ṣáhàrọ̀ ẹni bá fojú rí kòrókòró fúnra rẹ̀ báyìí yẹn láti máa sọ fún wa pé ọdún mẹ́sàn-án là nàbì fífi àwẹ̀ ní láyé mo yálà nàbì fojú rí oṣù rí fún rẹ̀ wọ́n á rí fún wa wá sọ fún tó bá ṣe pé kòrókòró ni ẹ̀wọ̀n pa nàbì onígbàwẹ̀ ẹ́ ẹ̀ ló wà sí pé ìtukùtù ni ṣèyí dàbẹ̀yẹ yìí ṣe pé gan ni yá bí igi rárá ṣẹ̀yídà abẹ̀yẹn náà ní kí ni o hadọ́ra lọ́pọ̀lọpọ̀ àwọn afá àti tu yàní famani hadọ́ra hu ṣáàrù Ramadan ẹni tọ́lọ̀ ń bá ní kóṣù náà bá láyé ó dé ìwọ náà wọnú ẹjọ wọnú ara yín bàbá lọ́jọ́ wò láwà yọ láti bọ́ ní oṣù Ramadan ọlọ́ni falẹ̀ yà sọmọ kírú ẹni bí ọgbà àwẹ̀ ara wọn àtẹniyẹ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba fi sọ̀rọ̀ fún wa nínú Suratul Baqara Quran chapter two verse one ọlọ́ni ya ayyuwa lẹ́fìnà àmọ́nù kùtìbà aláìkọmọ̀ síyàm kama kùtìbà alàlẹ́fìnà ní kọbílíkùn làálàkùn tàṣàkù ọlọ́nà àpẹyìn tẹ́ nígbàgbọ́ sí àwọ̀ ọlọ́run ló ti tó àti lódodo a sì àwẹ̀ lọ́nà àyàn lé yín lórí bá a ti sí lọ́nà àyàn lórí àwọn tí wọ́n ṣáájú yín kẹ́lẹ̀ jẹ́ ní tí yóò sì kíní jama tí yóò bẹ̀rù ọlọ́run lórí àwẹ̀ tọ́lọ́run ló ń sí lọ́nà àyàn lé lórí ní àwọn afáníyàpẹ̀ ẹnu láàrin ara wọn ń bẹnu wọn tí wọ́n ní Ah, àwẹ̀ ọjọ́ mẹ́ta min kulli shahrin olólọ́gbọ̀n bá ń sọ nínú Suratul Baqarah yìí ọkọ̀ ọ̀yà ọgbọ̀dọ̀ máa gba àwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ní ẹ̀fúnjọ́ mẹ́ta láàrin oṣù wọn láwẹ̀ yẹn lọ́lọ́gbọ̀n bá ń sọ a sì nínú àwọn àbá tí wọ́n ní nò ẹ̀rì ah, àwẹ̀ tí ọlọ́gbọ̀n bá gbà lérò ń bẹ̀ òun náà kíni o òun náà àwọn àwẹ̀ ọjọ́ tó mọ́lẹ̀ mẹ́ta àmà sí thirteen fourteen mẹ́ta lòun náà gbọ́dọ̀ bọ́ sí ẹ̀rí a sì nínú wọn tí wọ́n ní àwọn oṣù abẹ́ ìwọ̀ ọlọ́run ní àwọn ọlọ́run la dá àwọn afi oṣù méjìlá sínú ọdún mini ha arba'atu hurum ọlọ́run ń bẹnu àwọn oṣù méjìlá àwọn mẹ́rin kan tá a ṣe ní oṣù abẹ́ ìwọ̀ ayé máa máa fogun síbẹ̀ díẹ̀ sí fogun bá já wà ọlọ́run yẹ bá sábòsí láwọn oṣù nìyẹn bí ó ṣe yẹ ká sábòsí láwọn oṣù méjì tó kù àrínú àwọn afá tí wọ́n láwọn oṣù yẹn ìyẹn gbọ́dọ̀ mú bí ọjọ́ mẹ́ta mẹ́ta nú ẹ̀ kó máa fi gbá àwẹ̀ bí yẹn lọ́lọ́mọ bá sọ pé kutiba alaykumu siyam asàwẹ̀ lọ́rọ̀ yẹn lé yín lórí kama kutiba ala alladhina min qablikum bá a ti sí lọ́rọ̀ yẹn lórí àtọ́ sáájú yín la'allakum tattaqun tẹ́lẹ̀ bá bẹ̀rù lọ́rọ̀ yẹn lé gẹ́gẹ́ bá ṣe sí lọ́rọ̀ lórí ọjọ́ wọn ramadan kí ramadan lọ́lọ́wọ́ bá sọ tábà ti yọwọ́ oṣù ramadan tán gbogbo oṣù tó kù kìí ṣe ọ̀ràn yẹn kágbà o tó bá wù wá ọ̀dà abẹ́ ló sì dájú ìgbàkéyàn wá láwẹ̀ kan bẹ tó ọ̀ràn tó yàtọ̀ sí ramadan láì ṣe wípé èèyàn ló sọ di ọ̀ràn lọ́nà lọ́n bí a bá ṣe ọlọ́run á fi àwẹ̀ á fi fáìnì ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá ń sọ nínú Suratul Baqara yìí lọ́nà ya ayyuwal ladhina amanu kutiba alaykumus siyam ọlọ́run lápẹ́ ìjẹ́ gbọ́lọ́mọ bá gbọ́lọ́ dodo aṣàwẹ̀ lọ́rọ̀ yẹn léyìn lórí bá ti sí lọ́rọ̀ yẹn lórí àwọn tọ́sáájú yìí kẹ́lẹ́ bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run kọ́ mọ́sálá ìṣe mìíràn fún wa ó yìí má ṣe ti ọdún ni kó má ṣe ní àṣìmọ́ kó má ṣe ní àgbàmọ́ ó bá gbogbo ìyànjú الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين وبعد أوتي يلغض الله سبحانه وتعالى في يونيكي أبا في يوانام كوكوكو ككي في أموري كالي كنا نيوسو رمضان نيوسو إبوان بو في سنبوي أرى فرق بابولا رومي دينيا أن نفرح بماذا بمقدمه هنا نكما ننولوري كيوسو نمبو ẹ̀rìgbà gbọ́njúbà ńlẹ̀ Yorùbá wọn ní ọgbọ̀n ẹ ìsọnù bí ọgbọ̀n àwẹ̀ àwọn mọ̀nàfíkì wọn ní gbólóyìn láàrin àwọn mùsùlùmí ẹni tí mọ́ni bá ń gbé inú ọkàn rẹ̀ ẹ kò gbọ́dọ̀ máa bá wọn dárú àṣà burúkú báyìí lóòótọ́ a panu ni a sì náwó ara wa a kò a tún ṣe gbogbo ẹ̀ rí nìyàn wa ń dùn láti pàdé ẹ̀ àbí inú wa àpẹẹrẹ pé gbàgbọ́ ń bẹ nínú ọkàn wa ni tọ́lá ọmọ náà fìkì ní bá ń bọ̀ wọ́n máa fojú ru ẹ̀rì bọ́lọ̀ ń ìròyìn wọn nù bá wọnú kùránì dáadáa ẹ̀sẹ̀ ṣáà lè rí o ní wọ́n bá dìde láti lọ kírun kọ́ ọmọ kù sáàlà ni bọlọ tí wọ́n ń rọ̀ wọn pé ẹ̀ dákun ẹ lọ kí i ẹ dákun ojú èmi ànábì tútù ojú mi ìgbà tí mo máa ń gbádùn ṣe mí mi jù orí ìrun ni mérí yálà fi kírun mórí yálà fi gbáwẹ̀ yẹn ló fa ti rọmọdán bá ń bọ̀ ní bá a ṣe máa ń pàdé ẹ pẹ̀lú dùnú àtayọ ni àpẹẹrẹ ìgbàgbọ́ ni sínú wọn máa dùn kalẹ̀ tó ń tẹ́lẹ̀ já pé ebi ọ̀pọ̀ ẹlòmíì ṣòkòtò ló bá wọ̀ ní ramadan àkọ́kọ́ bóyá wọn ò bá tún ọ̀rán gbà táwọn ẹ̀ bá parí torí wàá jò òdìbò ó ṣe gbàwẹ̀ tó ní jò ó ní oṣù kan wàá jò kò sí bọ́ọ̀sì sanra tó wàá jò kódà kọ́ ọmọ mu mílíkì mẹ́rin mẹ́rin lójoojúmọ́ tó ọ̀sán ń gbáwẹ̀ wàá jò síbẹ̀ ìdùnnú àtayọ̀ la fi máa ń pàdé ẹ̀ ẹ̀ bọ́lọ́ ti ṣe fẹ́ náà nù àpẹẹrẹ ìgbàgbọ́ ni kí sì lọ́ fà á eléyìí náà yóò tún máa jẹ́ ohun ọpẹ́ fún wa bọ́lọ́ ń bá ní oṣù ojú wa gbogbo àti àjọgbà tọdún tó kọjá òǹkọ́ la àjọgbà ti ọdún tí ń bọ̀ wáyé bọ́lọ́ ń kó má ṣe wa lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ kó sojú ẹ̀mí àwọn ẹ̀ iná ni ò ní báláyé kọ́lọ́n kó mọ̀ sí wa mọ̀ so torí ẹni tí ọlọ́run bá wá ní ọ báláyé ó tó ń tí a fi máa ń dúpẹ́ fọlọ́run ẹ oríire ẹ̀dá ń bẹ́ ń bi kẹ́mi ẹ̀ gùn kọ́lọ́n ju oríṣẹ́ rẹ̀ sí Ramadan sì ni opportunity ni ló bá bẹ́ẹ̀ dáláyé yóò tún lékún dáadáa ẹ̀dá níwájú ọlọ́run eléyìí jẹ́ ohun àkọ́kọ́ ohun ẹlẹ́ẹ̀kejì jama inú tí a fi pàdé Ramadan òun náà níbi táwọn bá ti ń nu sọ́ha Eh, kátúbá kúrò nínú tí a ń ṣe tó kù díẹ̀ káàtó wọn bàbá wọn lẹ̀ yóò bá wọn lókun ikùn kún nínú ọmọ mmanú bókùnkùn bá kùn bí èèyàn bá lọ́wọ́ ọmọ tí ń bẹ nínú tọ́sílàìtì kọ́ ló ní ìdíje wọn ẹ̀bẹ́ eh, ni so bí kálukú kù sí kálukú máa eh, ẹ̀ẹ́ wọ́n lọ́wọ́ bá sí máa ń sọ láyé nínú alukur'an balil insan ala nafsihi basira wa law alqa ma'azira ọlọ́run lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn mọ rẹ̀ dáadáa ẹni tó tún mọ̀ ọ́ ju ara rẹ̀ lọ òun lọ́ba tó dáa ẹni kò lè mọ̀ ọ́ ju ara rẹ̀ lọ àfọlọ́run ọba tó dáa àdúgbò àwọn tọ́lọ́run bá yàn lójú sí ọlọ́run bá túnú àti rẹ̀ fún wọn yẹ lágbájá bó ti rí ìrúgbà nẹ́bí bẹ́ẹ̀ láyé nẹ́bí máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fà nẹ́bí àti kọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ ọlọ́run tún fún ti ọlọ́run tó lọ́sàrẹ̀ eléyìí kálukú náà kó wo ibi tí ohun tó ń ṣe kí ni o tó ń ti ṣe àìgbọ́rọ̀ sí ọba tó dá lẹ́nu láti rí pa túbá kò ní dá kí a máa bẹ́sẹ̀ bọ̀ ká tó gbé wọnú Ramadan nígbà wo la fi wá yanran ní ìgbà wo la fi dá léèyàn ìgbà wo la fi gba tírénì ẹwà yìí ti máa ń sọ fún wa lásìkò tá ń bẹ́ ń bẹ́ yìí aníbùkátà sí ká tó mójú tóra wa extraordinary yọ́ na bàbá máa ń sọ pé mọ́jà sáyé bá ṣe báyé báwa bẹ́ẹ̀ ṣe báyé ń gbà gbọ́n ju aláìfẹ́ kọlá yìí kí ni ẹ̀kan burú sí ni نبي محمد صلى الله عليه وسلم من حديث أبي حمزة أنس بن مالك رضي الله عنه وني يوسف أبورو زنان بيوم أبورو سي تيتا يو في بارين كيني ثم أبورو سي أنا بلاي ما في أدوني أدوني ثم أقول لك أمي يعني وما نبغى يسي بيبي بي ẹ̀bẹ́ bá ṣe rí jẹ sí ní 2021 àti tún rí jẹ yín ní 2022 yóò le jù bẹ́ẹ̀ lọ ń bá nàbí sọkàn lánàá ní ìsọ̀kan wàyí lálá ìbàjẹ́ bẹ́ẹ̀ àwọn tá ń bẹ láyé lè ní agbádùn ayé ju ìgbà tí àwọn tí wọ́n sáyé pẹ̀lú lánàá bí lọ níbàámu sáyé ṣùgbọ́n kí lánàá bí sọ níbẹ̀ nípa pé ìgbà ó mọ burú sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti lórí ọ̀rọ̀ wa ọmọlúwàbí náà ni àìmọ́sí ó mọ kìdí sí àwọn èèyàn dì mọ́ àwọn èèyàn ó mọ yàyàkúyà dì mọ́ kódà anábì sọ nú ọ̀rọ̀ rẹ̀ mí débi wípé àwọn tó bá tún jọmọ lúwàbí tí wọ́n sanmọ́ra léèyàn tí wọ́n dá léèyàn ẹlòmí ò kọjá lẹ́gbẹ̀ẹ́ nínú wọn báyìí ó ní ya aláìta ní makani ó mọ̀ sí èrè ọlọ́run èmi ló yẹ kí n ti wà níbi tọkùnrin yìí sùn sí yìí kébì náà ti kú èyí là tẹ́lẹ̀ yóò fún wa ní àǹfààní láti lè ní extra concern fún kí ni ọ pálámàrí ara wa wa Ramadan mawsim at-tawbah wal khair wal barakat wal masarrat Ramadan sì ni opportunity kan tọ́lọ́mọ bá fi kalẹ̀ ni ó bá ti wá ń bọ̀ bá ní ogun tí kálukú bá ń ṣe láti ṣe ká gbìyànjú láti rí pàjáwó ẹ̀ ẹ̀gẹ́ bá nàlúwa Muhammad sallallahu alayhi wa sallam kò sí tàbí ṣùgbọ́n kò sí bá a ṣe rìn torí òní mi ṣùgbọ́n ọmọra rẹ ju bébí ṣe mọ́ ọlọ bébí náà ṣe mọ́ra rẹ ju bí wọ́n ṣe mọ́ mi kálukú wa gbìyànjú láti reduce àti kápá tí ìyẹn yẹ gbogbo ti ọlọ́nlọ́wọ́ fẹ́ èyí tá à ń ṣe ní tẹ̀síìrì wọ ìfọ́rọ́tò wọ tẹ̀fírí wọgbóló inú àwọn àṣejù ni àbí inú àwọn àṣe tó ti ń bẹ inú àlámàrí wa sábàtà fi sọ ẹ̀ fi súnlẹ̀ alẹ́ ìmáàmì àbí Isa at-Tirmidhi rahmatullahi alayhi أن النبي صلى الله عليه وسلم قال كل بني آدم قطار وخير القطاهين التوابون gbogbo ànábì adáma náà ni ma ń sáà ti ṣe ṣùgbọ́n ìtọ́ dára láti ṣe kò náà lẹni tí ó tún bá sí iwájú ọlọ́run abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu oṣù náà ọlọ́run masala ìjẹ́ ọba wa láyé kó wá gba ìgbìyànjú wa nínú ẹ̀ fún gbogbo ẹ̀ níjọsìn fún wa kó máa ṣe tọ́jú ní àṣẹ ma kó já sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lórí ilẹ̀ wasallallahu wasallama ala habibina wa khalilina muhammadin wa alihi wa sahbihi yajma'in